لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوك فون الله الله الله أنت يدوش رون فواه ní àtúntí máa tẹ̀síwájú ẹ̀kọ́ tá nínú tíra pàtàkì ad-Durarul Bahiyya ní ìmáàmì Shawkani rahimahullahu ta'ala pẹ̀lú ògo ibi ọ̀rọ̀ zaka òun náà tó ń kọ́ wọlé tó bẹ̀rẹ̀ kó bù wá láṣìírí ó jà wá náà tí ó tó a mọ̀ wọ

zakatu lọ́bọ̀ta tí ń jẹ́ zaka nínú èdè lárúbáwá wọ́n níbi annamá'u wà pọ̀hárọ̀ ni wọ́n ti mọ̀ annamá'u wà pọ̀hárọ̀ annamá'u ni kí n ká máa gbèrú kó máa pọ̀ sí ilé ìjọ túmọ̀ sí wípé zaka nínú èdè lárúbáwá ó túmọ̀ sí kí nǹkan máa dàgbà sókè sí so tí lára wa sọ pé zakia zaro ẹ̀wò ìtumọ̀ rẹ̀ ní pé náà máa ó dàgbà sókè ó pọ̀ sí mo rò pálá yẹn ti ọlọ́run bá náà nínú Al-Qur'an ìdẹ̀yìn sọ́tò rò ó ní wà máa ra tẹ́tùn mẹ́rin bá wàlẹ́kùn sàrán ìyàrùbù fi àmúwálì náà sì fàlàyàrùbù ní ìdàlọ́ wà máa ra tẹ́tùn min zakatin turiduna وجه الله فأولئك هم المضعفون فما أعطيتم من زكاة زكاة بايو tẹ́ bá ṣe tó jẹ́ zaka àwọn yẹn lọ́lọ́run sì tẹ̀dọ̀ yìí nítorí pé ara nǹkan tí máa ń bí náà ni ọ̀dọ̀ afa sọ ni sọ nǹkan ní kò ní ìdíkàṣẹ̀ máa náà sọ pé dùn ní ń sọ́dá tuqahhiruhum wa tuzakkihim ṣùgbọ́n anábì sallallahu alaihi wa sallam sọ wípé zakata àyìnyọ̀ yẹn awsahun nas ni ìdọ̀tí ara àwọn èèyàn ìdọ̀tí inú owó ni sọyìn tí wọn bá yọ kó ń bẹ yẹn ní ọ̀fọ̀ eléyìí tó bá kú mọ́ sọ nínú èdè Lárúbáwá tí ń jẹ zaka nìyẹn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà kí ń jẹ́ ohun tí ń jẹ́ nìyí. واجب حق واجب الزكاة شرعا حق واجب في مال مخصوص في مال مخصوص وفي زمن مخصوص ولطائفة مخصوصة حق واجب في مال مخصوص في وفي زمن مخصوص ولطائفة مخصوصة نعم كيف إليه انتم على نبي يقول زكاة ó sì sọ̀rọ̀ àyàn ìdájọ́ rẹ̀ nìyẹn káfí lábẹ́bẹ̀ yẹn náà sọ wípé ìdájọ́ zaka ọ̀nà yẹn ni torí pé gbogbo àná làmà kí ara rẹ̀ káànù alẹ́ islam yẹn làwọn afá náà fi na ẹnu lórí ẹni tí kì bá yọ zaka ilé tó lálàáfíà nínú ọ̀rọ̀ wọn ni wípé ẹni tí ìbá yọ zaka nítorí pọ́tako ìjọ́ràn àyàn zaka lórí ara rẹ̀ ẹ̀sẹ̀ mùsùlùmí ṣùgbọ́n tó bá yẹ pé ní ń dà àtọ́jú kòkòrò pé ah, á àdúrówó ìní wà fi ilẹ̀ eléyìí ẹsẹ̀ kẹfẹ́ ní ti bó ti ẹ̀ṣẹ̀ wípé tó bá kébi tó àti ń lo ìjọba ìsìláàmù ni ìjọba ìsìláàmù ní gbà ṣùgbọ́n zaka bẹ̀rẹ̀ ti sọ̀rọ̀ hakun wajibun fi malin makhsus ìtumọ̀ fi malin makhsus ní gbèsè gbowó ó ti ní àwọn owó kan àwọn dúkìá kan tí zaka sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ká má sọ̀nù báyìí ìyẹn gẹ́gẹ́ ní tíra wa ní báàbù tá a fẹ́ ka yìí lọ dalé lórí. mo rò pálá yìí mi ti alukur'ani náà sì ti gbé wá wípé kìí ṣe gbowó torí pé kur'ani sọ pé kó min amwalihim sálá yìí mi ti kó min amwalihim mo nù ẹ̀ tó túmọ̀ sí pé mi nínú àwọn àsùnmáfù kan bẹ́ẹ̀ sálá yìí mi ti. وفي أموالهم حق معلوم حق معلوم أتما kìí ṣe hákù tó yẹ pé hákù tẹ́ tó máa yọ nínú gbogbo ẹ̀mí ṣe nínú àmúwálù wọn hákù kan bẹ́ẹ̀ bá ti máa ṣètò náà bá ọba tọ́lá ẹ̀ka ti ṣàlàyé rẹ̀ fún wa mo rò pàlàyé mi ti so hákù wájibun fi máàlì makhsusin fi zamani makhsus zamani makhsus ni wípé ó lásìkò àsìkò yẹn méjì àsìkò alákọ̀ọ́kọ́ ni hàwálánù hàwùl kọ́dún yípo bá owó lọ́wọ́ èèyàn lówó tọwọ́ ní sọ́ọ̀bù àsìkò ẹlẹ́ẹ̀kejì ni àsìkò ìgbà tí èèyàn bá ń kórè sálàyé mi ti torí wípé kìí ṣe gbogbo zàká lọ́dún kan gbọ́dọ̀ yí bá zàká tó bá jẹ́ wípé ìgbà tí èèyàn bá ń kórè lèèyàn máa ń yọ ọ́ sẹ́wọ̀n kí ọdún kan ní yí bá bí ẹni tó ní ìgbàdo oṣù mẹ́ta lèèyàn máa ń kórè àgbàdo lápèjúwe ni o so tó bá ṣe wípé àgbàdo bá wà náà tí a máa ń yọ zaka rẹ̀ sálàyé mi ṣe lápèjúwe torí ọ̀rọ̀ ń bẹ lórí ibẹ̀ yẹn wípé sáàsọ̀ kágbàdo wà ń bẹ àbí ó sì ń bẹ mo rò pàlàyé mi ti àbó ti ní àsùnáfù kan tó ṣe wípé àsùnáfù màṣúṣọ tí zaka ọkọjá àlà wọn so ẹni tó bá gbin tó jọmọ báwọn tàbí nǹkan mìíràn tó dàbí àgbàdo tí zaka lè wọ òun tó wá sí pé lórí ilẹ̀ tí ẹ̀mà ọwá jẹ́ nǹkan olóṣù mẹ́fà àbọ̀jẹ́ nǹkan oní oṣù mẹ́ta tí zaka sì wọ̀ tó bá kórè rẹ̀ lóṣù mẹ́ta tó bá ti tó nǹkan tí zaka wọ̀ yóò bá ti padà sọ tó ní sọ̀bẹ̀ yóò yọ zaka o tó bá tún kórè rẹ̀ sálàyé mi ti lẹ́yìn gbà lọ bá kórè ẹlẹ́ẹ̀mejì lọ́dún abẹ́ẹ̀mẹ́ta lọ́dún lójú àti bá ń kórè yẹn ní ọmọ sí kí ni ó yọmọ yọ zaka so méjì ni. حولان الحول تبي يوم حصاد وتحقه يوم حصاد ọjọ́ tẹ́ bá ń kórè so zakatu nígbà tá a bá ń ṣàlàyé lọ yóò mọ̀ yíwá sí. wàlì ta'ifatin makhsusatin zaka yìí ó láwọn tá a máa yọ ọ́ fún innama sadaqatu lil fuqara'i wal masakin wal amilina 'alayha fi riqabi. والمعلفة قلوبهم وفي رقاب والغارمين وفي سبيل الله وابن السبيل أو جن سبيل وبين سوامان يي عن قرابو عبد سوتي يلي سجود من يي عن قرابو شرعية قلوب ولهم طيب تعريف زكاة ní ṣókí lẹ́yìn بعنا náà يراني bá ti ọ̀rá ní background yìí díẹ̀ ó yẹ ká ọ̀rọ̀ sàwọn kọ́ bóyá ká sọ bí mẹ́rin àbí márùn sáà tábà ti sọ àwọn yẹn tábà ti mọ̀ ó ti tó wa ní báàbù zakati yẹn kàkàtìrà torí tí báàbù zakati náà kò pọ̀ lọ sọ kọ́lọ̀ ń kó ṣe rọrùn fà kó jóye wa alùpùpù àìdàtù òòlà kọ́ ìdà alákọ̀ọ́kọ́ الأصل في المال الأصل في المال عدم الزكاة الأصل في المال عدم الزكاة إلا بدليل الأصل في المال عدم الزكاة إلا بالمال إلا بدليل يعني الأصل في المال عدم الزكاة إلا بدليل nítorí ilé ìpínlẹ̀ ní wípé kò sí zaka lórí owó ká tó sọ wípé owó kan zaka wà lórí rẹ̀ téèyàn gbọ́dọ̀ yọ agbọ́dọ̀ rẹ̀ rí fún mo rò pé láyé mi ti ìyẹn ló fà á tó jẹ́jẹ́ pé àwọn àfa wọ́n gbìyànjú láti wòye pé ókè kí ni àwọn nǹkan tí ẹ̀rí wà fún pé a máa yọ zaka lórí rẹ̀ wọ́n wá ṣàhásùrù rẹ̀ sí nǹkan mẹ́rin nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ anakọ̀dáàlù anakọ̀dáàlù. ìtumọ̀ rẹ̀ ní àdúráhábù wàlìfẹ̀bọ̀ àti nǹkan tó bá lè rọ́pò wọn láyé sí zakatu wà lórí àwọn ẹnu sì kò lórí ẹ pé ọ̀rọ̀ àyàn ní kí ẹ̀rọ zaka lórí zahabu wàlìfẹ̀bọ̀ ìtumọ̀ àwọn gan wà lórí. ẹlẹ́ẹ̀kejì òun ni bahimatu lanam bahimatu lanam àwọn ẹran tá à ń dá àjẹ àwọn ẹran tá à ń dá àjẹ yìí wọ́n wájú oríṣi mẹ́ta àlébílú àlìbákọ́rú wàlúwọ́nà àlébílú akọ àtàbò sọ́láyé mi ti kìbá àsolówó méjì kìbá àsolówó kan àlìbákọ́rú akọ àtàbò kìbá àsolówó kàkàrà kìbá àti bókóló ṣẹ̀pá àwọn akẹ́rẹ́ lówó inú màálù bàbá àmà lówó ìbá àmà lówó sálàyé mi ti àpàtàbò àlọ́kọ́dámù ìran ẹran méjì wọn lọ́wọ́ àwọn abẹ́ ẹlẹ́yìn àgbò akọ àtàbò àgbò àti ewúrẹ́ akọ àti àbò tábàpadà rí yóò di mẹ́jọ so ẹnu àáfàá ìjìmọ̀ wà lórí wípé zaka wà lórí yàn ẹ̀ẹ́dẹ̀ rí wípé òun ni ìmáàmù Ṣawkani rahimahullahu ta'ala ní fi bẹ̀rẹ̀ zakatu alhayawan ní fi bẹ̀rẹ̀ ẹlẹ́gẹta òun ni alkhāriju min al-ard alkhāriju min al-ard àwọn nǹkan kúrò nǹkan oko ṣùgbọ́n kìí ṣe gbogbo nǹkan oko kò sí èméjì mẹ́lẹ̀ kìí ṣe gbogbo nǹkan oko àwọn nǹkan oko tí yọ wọ agbára mẹ́nubà tó ń yé ẹlẹ́ẹ̀kẹrin òun ni àròdò tìjàrọ̀ àròdò tìjàrọ̀ ìyẹn kìláàfù wà ń bẹ díẹ̀ bọ̀ kìláàfù yẹn kéré sára ìmìtì àrínà àwọn àfáà jẹ́ sọ pé kò sí zaka lórí ṣùgbọ́n kìláàfù yẹn ó kéré tó ti yẹn nìsín kò gbé wọn dáadáa ṣùgbọ́n àwọn tó sọ bẹ́ẹ̀ náà àfa dáadáa wà á mẹ́nubà nígbà tá a bá ń sọ̀rọ̀ ó di mélòó báwọn ó di mẹ́rin owó mẹ́rẹ̀ẹ̀rin yẹn mẹ́ta ń bẹ ìjùmọ̀ wo wà wípé ṣàkà wà lórí ẹlẹ́kẹta yẹn ni ò sí ìjùmọ̀ bó wà kìláàfù tó wà lórí àwọn mí náà àfa sọ pé kìláàfù ń ṣáàzì ìgbé mi ní àwọn tó sọ bẹ́ẹ̀ kéré àwọn tó pọ̀ òun ló sì lálàáfíà òní pé àrùdò tìjàrọ̀ zakawọ̀ mo rò pàdà yẹn ṣe wáyé lábẹ́ ẹgbẹ́ yẹn ṣèláfù wá wà lórí àwọn owó kan ọ̀kan nú ẹ̀mí ẹ̀sìn àwọn jùmọ̀rọ̀ àwọn afá àgbẹ̀ pé zaka lórí ẹ̀bọ̀ àwọn Hanafiya máa ń sọ pé zaka wà lórí ọ̀rọ̀ wọn lálàáfíà lórí pé kò sẹ́yìn tí ó ti tọ́yìn asọ́bíkì ọmọ kékeré mo rò pàdà yẹn ṣe ṣèláfù wà ń bẹ nítorí ọ̀rọ̀ tẹ̀kẹ́ fún sálàyé mi ti nítorí ọ̀rọ̀ tẹ̀kílẹ̀ mọ́ pé gbogbo tó sọ̀rọ̀ yẹn nú ẹ̀sìn ni máa ń sọ̀rọ̀ yẹn lórí mọ̀kánlá fún mo rò wálàyé mi ti ìyẹn lẹ́bìí pé tí mọ́mú ṣàkóká ní fi bẹ̀rẹ̀ òun ni pé sàkọ́ sọ̀rọ̀ yẹn illa ala al-maliki al-mukallaf sálàyé mi ti khilafu yẹn náà fi gbádà sálàyé mi ti khilafu yẹn náà fi gbádà wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn tó sọ pé sọ̀rọ̀ yẹn lórí àsọ̀bí yìí àwọn tí ó ń sọ wípé kò sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ẹ̀rí wọn ni wípé nígbà tí tèmọ̀ kálá àwọn tí wọ́n sọ pé sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ wọ́n ní zaka yẹn ní tó so mọ́ owó ni kì í ṣe dé mà ẹni tó lówó tó yé báyìí wọ́n ní owó ni kì í ṣe ẹni tí ó lówó ìgbà ọlọ́run ló máa jù ní tọ́jọ́ bẹ́ẹ̀ ni pọ́lá làáfíà ni wípé kò sí zaka lórí owó àṣàbí nígbà tá a bá bẹ́ẹ̀ náà ni majnun náà sọ̀bí ìwà ni majnun sẹ́fà méjèèjì sí mukallaf ìyẹn ni mọ́mùsà ọ̀ká ní lọ́bẹ̀ tó tiẹ́ so ìmí náà wà tí khilafu wà lórí ẹ̀ so a ṣe tàhírù yẹn náà lọ́tọ̀ oní àlàásà yìí sí zaka wà lórí oyin abíòsì a rí nínú àwọn yìí mọ̀ tó sọ pé wà a rí àwọn tó sọ pé kò sí ọ̀sọ̀ yá kàlámù aláìhìn insha Allah ẹ̀já mú láàzàkì àtà alkọ̀ rárá alkọ̀ ìdàtò sáàni àìjá mẹ́lẹ̀ ká tó mú yẹn láyẹ̀s bótù láyẹ̀s bótù wùdúbù zàkì àti fi zimma láyẹ̀s bótù wùdúbù zàkì àti fi zimma ìlà ṣòro pé ha. وانتفاء موانعها لا يثبت وجوب الزكاة في ذمة إلا بثبوت شروطها وانتفاء موانعها ìtumọ̀ eléyìí ni wípé tí ẹni tá a kọ́kọ́ sọ yẹn asọ lórí nǹkan tí zakaso mọ́ ti sówó kọ́ ìdàtọ̀ owó nù òun ni ká gbọ́dọ̀ rẹ́rì pé ó sọ̀rọ̀ yẹn lórí irú owó bẹ́ẹ̀ kọ́ ìdà eléyìí kọ́ ìdà ẹni tí yọ̀yọ̀ sàkánù ìdí tí mo fẹ́ jọjọ́ òun láàbì tẹ̀lé nù sálàyé mi pé kọ́ ìdà owó ta fẹ́ yọ sàkánù ẹ̀ onítàlá kọ̀kọ́ kọ́ ìdà ẹni tí yọ̀yọ̀ sàká òun lélẹ̀ ni kí sàká ọ̀sọ̀rọ̀ yàn lé ẹnì kan lórí àyàfìgbà tá bá tó rí àwọn mọ́jẹ̀mú rẹ̀ sáré kó pé sára ẹni wọ́n ti fa alimawa ni tí ó dẹ̀ sí kẹ̀kẹ́ náà àmọ̀wá náà lábẹ́ yẹn láti mọ ṣòro tó ẹ̀sàkà tẹ́lẹ̀ tí a bá rí àwọn yẹn ẹni yóò kó ní owó ti zaka sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ òun ni pé yẹn ò ṣé téèyàn bá ti wá ní kò jù sọ̀rọ̀ yẹ kí wọ́n ayọ̀ zàkà mẹ́ ó yẹ ká mọ̀ mọ́jẹ̀ mọ́ tó so mọ́ ayọ̀ ká mọ̀ mọ́ níwò tí ó lè mọ́ jẹ̀yìn lọ sọ́tọ́ ìṣòro tó zàkà alákọ̀ọ́kọ́ ìṣàkùlẹ̀ ọ̀wọ́n ayé Islam ẹni tí ó yọ zàkà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí yóò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ọ̀tọ́lìfà nípa alìsílám ṣe ṣàrùtò wùdúbì ni àbí ṣàrùtò sí ha àṣàhíwò ní pé ṣàrùtò sí ha ni wọ́n sọ̀rọ̀ àyàn lé lórí ṣùgbọ́n tó bá yọ ọlọ́run bò nígbà lọ́wọ́ ẹ̀ lè kó fòrì lẹ́gbọ́jẹ́ kẹfẹ́ tó yé bá ní sí ṣùgbọ́n ara májẹ̀mú òun ni sí yẹn kílẹ̀ àbá májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun ni àlùbọ́lọ́wọ́ àlùbọ́lọ́wọ́ ọmọ kékeré hadith kan bẹ jẹ́ máa ń lò yìí pé àdúgbò sọ́lá ayé wájú ọ̀sán ló kékeré máa yọ zaka ń bi àwọn owó àwọn ọmọ kékeré kékeré máa fi ṣòwò kan máa yọ zaka ń bẹ̀ torí wípé kọ́ mọ̀ bá parun kan tó dàgbà hadith ní ọ̀làláfíà lápàdà sọ̀rọ̀ lórí ẹ̀sà ìdásọ̀ gbà yìí. mọ́jẹ̀mọ́ ẹlẹ́kẹta òun ni mílíkù nìṣọ́b mílíkù nìṣọ́b ìyàn ní nìṣọ́bù ní ìṣètí máa sọ wípé mo ní gold tí ó yẹ kó ti yíra bá ń pín zaka má wọ̀ torí mo lè ní góòdì kí ọmọ ṣe kí ni o ọmọ wọn nìṣọ tí máa sọ pé mo dáko tí mo ní àlùkọ́rí jù mí nílẹ̀ nínú nǹkan ọ̀gbìn zaka má wọ̀ tí ó bá kí ni o tí ọba wọn nìṣọ. ẹlẹ́ẹ̀kẹrin òun ni alḥurriya alḥurriya. fala tajibu zakatu ala al-abidi zaka ọ̀sọ̀rọ̀ yẹn lórí ẹrú torí ẹrú àti gbogbo tó bá ní ta ló ní o lọ́wọ́ ẹ lónìí ìrìn ẹrú pátápátá bóyá kínú ni kínú eru tó jẹ́ kínú ni ẹrú khalis ẹrú panagada ẹlẹ́kejì ni mukatabu ẹrú jẹ́ ti ẹni tó lówó rẹ sọ fún pé dọ́tò ń bá kú kọ́dọ̀mọlúwàbí kọ́dọ̀mọlábí mọ̀dábàrò nìyẹn mo bá ẹrú tó yẹ kí páàtì ẹ̀ ẹrú ni páàtì ẹ̀ ọmọlábí ni ìyẹn méjì jọjọ dọ́wọ́ rẹ̀ rú kan ẹnìkan náà wá lọ́n fẹ́ sànú ẹ̀ ó ní páàtì tó ń bẹ̀ wọ́n ti bọ́kùnrin rẹ̀ wọ́n wá kú tẹnìkan kẹ́ńkẹ́ ẹrú ọmọlábí nù síbẹ̀síbẹ̀ kò ní eh, bẹ́ẹ̀ náà ni mọ̀kátà bó ń sọ mọ̀kátà bàbí ẹni tí wọ́n ti kọ̀ fún pé lọ mú iye báyìí wá tó bá ti rí iye yẹn ó ti di gbogbo wọn ìsàkọ́ sọ̀rọ̀ yẹn lórí mélòó mo ti sọ mẹ́rin ni ìsàkọ́ sọ̀rọ̀ yẹn lórí gbogbo wọn. kí ni nọ́ọ̀nù mọ̀kátà bò mo dá bá rúmọ̀ bá a bù. sọ́tìyẹ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún onáàdẹ̀ ni mọ́jẹ̀mọ́ tó gbẹ̀yìn. òun ni حولان الحول حولان الحول حولان الحول حولان الحول kọ́dún kan yípo bá owó yẹn lọ́wọ́ èèyàn so téèyàn bá ní owó zaka owó tí sàkà tó wọ̀ gan tẹ́lẹ̀ mo ti lówó báyìí mo ti ní ní sọ́ọ̀bù ṣùgbọ́n dókun ò tí ìyípo bá kò tí sọ̀rọ̀ yẹn lórí mi lórí ọ̀sà kan mo rò pálá yìí mi tiẹ̀ so hawalanu hawlẹ̀ ara májẹ̀mú tó tiẹ̀ sọ́yìn bọ̀ àwọn nǹkan wọ̀nyí ló lè jẹ́ kí zaka sọ̀rọ̀ yẹn lórí èèyàn kan tí wọ́n bá pé tí kẹ̀kan nu wọn bá takọ̀ láfa tí kan nu wọn bá ti wá takọ̀ láfa máa ní òkan ti wà nù mímọ̀ wá ní ẹ̀yìn ìyẹn láyé kọ́ ìdàbí sọ ike láyé ṣòbòtò wujubu zakati fi zimmati illa bi thubuti shurutiha wàǹtífà yìí mẹ́wàá ní àyè mo rò pé yẹ kí yẹn náà ti yẹn bá sọ ìgbẹ́jà sọ wá sọ ilé ìbámu bóde ti wáyé nínú nǹkan tàà sọ ní ṣùgbọ́kọ́ ìdá ti ẹ̀ náà la zakata fi malin la zakata fi malin حتى يحول عليه الحول لا زكاة في مال حتى يحول عليه الحول أنتم eléyìí ni zakao sọ̀rọ̀ àyàn ìyẹn ti wà ní mọ́jẹ̀mú tá a sọ lẹ́ẹ̀kan ọ̀rẹ́ ká pẹ́ lórí ẹ̀ so zakao sọ̀rọ̀ àyàn lórí owó ó dìgbà tí ọdún kan bá yípo tó bá yípo bá mo rò pálá yẹn owó téèyàn bá ní tí ọdún kan ò bá yípo bá zakao sọ̀rọ̀ àyàn láàkín àwọn onímọ̀ sọ wípé kì í ṣe alálẹ̀ tlak tí aláyé mi ti wọ́n sọ wípé kì í ṣe alálẹ̀ tlak nítorí òfin ṣe alálẹ̀ tlak ni pé nǹkan mẹ́ta kan yọkùn mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ òhun ni ribahu àtijàrọ̀ ribahu àtijàrọ̀ èrè tí yàn bá jẹ lórí owó lápèjúwe mo ní ní sọ́ọ̀bù lọ́wọ́ àwa lárùn ìṣàwọnù pé mo wá sí sọ́ọ̀fù rẹ̀ sí báyìí ìgbà tí mo wá ń ṣe báyìí wò lọ ṣáwùlù mi wá dé ìrìn sọ wípé ribahu yẹn òun ò tí ì pọ̀dún kan o.

iye zakato bá yẹ kí n yọ lórí gbogbo owó yẹn ní màá ní màá yọ ṣé kí ni yẹn kílẹ̀ wa yàtọ̀ sáwọn kan padà sọ. bákan náà nínú ti hawalanu hawni tí ò bá wí òun ni nàtàájú bahimatil anam nàtàájú bahimatil anam. kí nìdí ṣe mọ̀ pé ó ní iye ẹran téèyàn ò ní kí zàkàtọ̀ wọ̀ síbẹ̀ náà ẹgbẹ́ kan téèyàn bá ti ní yíyẹ sálàyé mi ìyẹn ní gọ́nàmù bóyá ewúrẹ́ ní sin àbájú ó jẹ́ fọ́tì gọ́nàmù pé fọ́tì ṣẹ̀gbẹ́ sàkà ti wọ̀ tọ́yì ó yẹ kéèyàn yọ sàkà lápèjúwe àwọn gbogbo ìtàn yàn wá ní wájà gbogbo wọn kàn lọ ni mo rò pàlàyé mi tiẹ̀ kò tó ìgbà tó yẹ kó dọ́dún kan tó tó fi pé stéèjì kejì nínú zaka sára yìí mẹ́tí bóyá tó fi pé one twenty ní ọ̀tà bóyá àwọn nọ́mbà yìí fẹ́ máa fò síbẹ̀ láti ìdìbẹ̀ mo rò pálá yìí mẹ́tí tí táìmù tí wọ́n bí iye ọmọ tí zaka padà wọ̀ ni mọ́tà bẹ́ẹ̀ lẹ́gẹ̀dì yẹn bá pé kò bá àmọ́ pọ̀dún kan èyí ó ṣe kí ni o zaka rẹ̀ ní tòkè dandan ni kò ṣe kí ni kò kan ẹlẹ́ẹ̀kẹta ni alhọ́rí jùmílẹ̀ àrùbí nǹkan kó حولان الحول وباوي سألت ربح التجارة يعني عفا من صفي حوله حول أصله حوله حول أصله حول حول حول بلوتي أو تنتي ريوهن حول سيري الخارج من العبد عتما يقول وآتوا حقه يوم حصاده وبعد ما قدوك so bí kìláàsì àwọn nǹkan tá a sọ yẹn sára yìí mìtì bí kìláàsì àwọn tá a sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò ayọ̀ zàká lórí iye owó àyàfi tó bá pé ọdún alùpà ẹ̀jẹ̀ tó fàlẹ̀ fàkọ́ ìdẹ̀ ẹlẹ́kẹta ẹlẹ́kẹni àfọ̀hàn ó kèmí kèmí rìn mo ti fọkàn sí ẹ̀jẹ̀ ah, ń sọ eléyìí bóyá màá sọ̀kan lẹ́yìn. àmúwáàlù ìkónìyàtì àmúwáàlù ìkónìyàtì ìbìkọ́ láàzàkà tàfihà àmúwáàlù ìkónìyàtì láàzàkà tàfihà ìtumọ̀ rẹ̀ ní gbogbo owó tí èèyàn bá ní tí èèyàn fẹ́ ṣe kìnnà àwù rẹ̀ fúnra rẹ̀ kì í pọ̀ fẹ́ fi ṣe bísínẹ́sì sálàyé mi ti lápẹ̀jù mo lówó lọ́wọ́ mo fẹ́ ra mọ́tò ìmàgùn tí ẹ̀ ń pín owó mọ́tò zakawọ̀ zakawọ̀ ó ní máa yọ zakẹ́ lẹ́yìn lọ́dọọdún torí pé owó yẹn lè lẹ́tì náà ni mọ́tò yẹn fẹ́ máa lò ní owó tá a fi ń kọ́lé ní sọ́ọ̀bù wọ̀ tó o bá ń gbénú ilé rẹ fún rẹ ara mọ́wálì kò ní àná yẹn lélẹ́yìn zaka kankan wọ̀ mo rò pálá yìí mìdí ọdún ọba àpè owó ilé ọba àṣẹkì ní rárá mo rò pálá yìí mìdí ìtẹ́lómìn kó sí pálọ̀ rẹ̀ ká pati létí àgátẹ́lómìn gbé sí kìíní zaka wọ̀ sálàyé mi tá a bá wo iye tí ọ̀rà ṣùgbọ́n ti náà wù lélẹ̀ zaka wọ̀ ní ọjọ́ kí àmọ́ wà lè lọ́kọ́ níyà ti láà zaka àtàfíà tí ó bá ti jẹ́ pé o gbé kalẹ̀ pé o fẹ́ bí wọ́n fi ṣe fáyidà ara rẹ̀ ni kì í ṣe pé òfin ṣe bísínẹ́sì ó yàtọ̀ sí ilé tó ọkọ pé ilé ìmọ̀ fẹ́rẹ́ǹtì máa gbowó lórí ẹ̀ ni tàbí mo ra mọ́tò yìí jọ mo fẹ́ tà ní bí àwọn tí wọ́n máa ń ta mọ́tò tí mọ́tò yẹn báyìí lè wà ńlẹ̀ tó pé ọdún kan tàbí wọ́n lọ lọ́wọ́ ọyọ̀ zàkà rẹ̀ o ẹtí kẹ̀kẹ́ nísìnyí ọlọ́ra mọ́sù owó tó fi ra mọ́sù ìwọ ló ní ọ̀ya tẹ̀kọ́ owó yẹn zàkà bọ̀ nígbà yẹn ká sọ pé ti dòwò ìsàkọ́wọ́ ti wọ̀ ọ̀sẹ̀ pé ti ọwọ́ ara mọ́tò kalẹ̀ àníyàn ni pé mọ́tò yìí mo fẹ́ kan báyìí lè bá ń lẹ̀ lẹ̀ tí ò lọ ọyọ torí kì í ṣe kú ṣùgbọ́n ọkọ̀ yìí mo fẹ́ mọ́ lò ọba ní ọdún kan lọ́dún kò sí wàhálà bàkà kankan ọ̀wọ́ ṣé kí ní ẹ̀ kílẹ̀ àbá náà eh ẹ̀hẹ́n ẹni tó bá ra ilẹ̀ fún purpose business kì í ṣe pé ó fẹ́ fi kọ́lé tó bá fẹ́ ilẹ̀ yìí mo fẹ́ lò fúnra mi ìyàká ọ̀wọ́ mo fẹ́ fi kọ́lé àti ilé ò ti bò mo fẹ́ máa fi ṣe nǹkan kan kò ti bò ṣùgbọ́n ilẹ̀ yìí padà ta ni ọmọ fàlù ẹ̀ ni o lọ́dọọdún ó sì mọ̀ yọ zaka tó ti yé o kọ́ ìdà láti kọ́ ìdà tí wọ́n sọ ìṣàlá kúlù máa wà ìdà lè báyé yìí kọ́ ìdà tí wọ́n sọ àjẹ́bì ni kúlù máa wà ìdà lè yìí fàfíhì zakatu ń ní sọ́ọ̀bà nàkọ̀dá yìí ni kúlù máa wà ìdà lè báyé ففيه الزكاة إن بلغ نصاب النقدين كل ما أعد للبيع ففي الزكاة إن بلغ نصاب النقدين ìyọ́n tá a bá ti gbé kalẹ̀ pa afẹ́ mọ́ fi ṣe bísínẹ́sì ọ̀rọ̀ aṣọ jọ̀pọ̀ mọ̀ tàṣọ ṣẹ́gbẹ́ ṣọ́ọ̀pù aṣọ ẹlòmíì aṣọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ aṣọ wá mílíọ̀nù two million táwọn aṣọ yẹn báyìí tí àwọn bá múùfù tí àwọn bá ilé pọ́dún kan ọyọ zaka tó bá wá ní aṣọ five million nù lé ọ̀hún wọ̀ ni ẹ̀ṣọ́ alázàkà ọ̀wọ̀ tẹ́ kí wọ́dúrópù rẹ̀ aṣọ tí ń bẹ́ńbẹ́ kò ṣeé kó ọ̀rá láptọ̀pù jọ làpí rẹ̀ làbí tí zaka wọ̀ ni èmi àwọn làpí kan bẹ tí zaka wọ̀ sà wọ̀ òfin ṣe bísínẹ́sì òfin jáwó lórí íńtánẹ́ẹ̀tì nǹkan kan kí ẹ ti pọ̀ kàn ń lò bísínẹ́sì ni kí ẹ ti personal use kí ẹ ti nǹkan kan ṣàlàyé mi dé ọyọ zaka ìwọ̀n lọ́wọ́ pé lè kí n lò ó for my personal use ni ṣàlàyé mi dé ìyẹn tó bá jẹ́ mọ́bí sínú àlè ìjà wa ò bọ́ tí mò ń lò for personal use ni mi rò pé àlàyé mi yé báwọn so gbogbo nǹkan tó bá ti jẹ́ wípé èèyàn gbé kalẹ̀ fún báyẹ̀wò ni. sára ìmìtì ìyẹn ọmọ ìjọ sàkà lórí boya mọ́tò boya ilé boya ilẹ̀ bóyá ṣọ́ọ̀pù tíyàn kọjá sí àdìbẹ́ ko kọ́ ṣọ́ọ̀pù lọ rẹ́rẹ́rẹ́ sára àwọn èèyàn ká àwọn kíní o ìjọ sàkà ń bẹ ní orí wọn hádà sàhíyó hádà wà sàhíyó mi náà kọ̀ wá ni kọ́ìdà bá fi gbẹ̀yìn so ala Muhammadin wa alihi